من هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس المؤمن المهيمن الجبار المتكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين a dá الله سبحانه وتعالى subhanahu wa ta'ala bákan náà ni a tún kí ẹ̀yin olùgbọ́ wa yìí pé ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní alefik fidin eléyìí tó máa ń dé sí etí gbọ́ yín gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dìde àsìkò yìí insha Allah bi quwwatillah mo tu ìwà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú àṣeyìí dr shafudin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ limodina center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ láàárọ̀ yìí ẹ̀ tún ṣe gẹ́gẹ́ bí ṣe ṣùgbọ́n kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ni máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ gba ibi ìbàyí bẹ̀rẹ̀ kí n ṣíde sheikh gẹ́gẹ́ bí òní ṣe jẹ́ ọjọ́ kẹta Sha'ban fourteen forty one ah kí ni àwọn àǹfààní àti pé báwo ni ànábì sallallahu alaihi wasallam ṣe bàbàrà oṣù Sha'ban sí alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ni pé àìtì àmà ó lè wà nínú àwọn ọmọ ẹ̀yà mùsùlùmí kan àbí kejì tó jẹ́ pé àwẹ̀ bíi rọ̀mọ́dọ́n ọdún bíi méjì mẹ́ta sẹ́yìn ó ti kọjá mọ́ wọn lọ́wọ́ tó jẹ́ pé bíi mẹ́ta mẹ́rin mẹ́ta mẹ́rin wọ́n jẹ́ àbí bíi márùn tí wọn ti láǹfààní àti san títí di àsìkò yìí tí a bá rí ẹnìkan tó yẹ pé yóò san kódà tó bá lóun òfin odidi oṣù ṣàbán san oṣù ṣàbán nìkan ò lè ka báwo ni irúfẹ́ onítọ̀hún ṣe lè gbà san àjẹsílẹ̀ oṣù rọmọdán rẹ̀. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd. asalaamu alaykum. As warahmatulahi wabarakatu. waaleykum salaam wa rahmatulahi. dájúdájú oṣù ṣàbẹ́n tí í ṣe oṣù kẹjọ nínú kàlẹ́ndà ẹ̀sìn islam ẹ jẹ́ oṣù tó ṣe pé tó bá ti lọ iná lóṣù ramadan máa ń wọlé anabi muhammad sallallahu alayhi wa sallam ó máa ń ṣe sùyàmù tọ́pọ̀wọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú oṣù ṣàbẹ́n ó máa ń kẹ́nu rọ́ṣẹ̀sìn fọlọ́n ní ti àtinúwá débi pé ìyá ńlá wa aisha radiyallahu anha ó ní máa fẹ́ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ pé gbogbo sùúrù lànà bí máa fi kẹnu ró sẹ́sìn fọlọ́ gbogbo ẹni bá fẹ́ ṣe ìdíje eléyìí tá a fi ṣoríire lọ́dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà àsìkò téèyàn máa ṣe ìdíje la wà nínú rẹ̀ yìí àsìkò téèyàn máa ṣiṣẹ́ ọlọ́lá tí jẹ́ kéèyàn là tó bá di lọ́la kìyàmà òun náà la wà yìí báyìí. wáyé o àwọn àdẹ́tálẹ̀ oríṣiríṣi wà eléyìí táwọn èèyàn gbé wọnú oṣù ṣàbán eléyìí tó yẹ ká fà kúrò nínú rẹ̀ náà ní ká máa ṣe àdúrà kan láti fi pàdé ṣàbàn náfìlà kan láti fi pàdé oṣù ṣàbàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí àdáda lẹ̀ ni. àbí ká tiẹ̀ tún tájẹ́tì pé ìdajì ṣàbàn òun la gbọ́dọ̀ fi ṣẹ̀sìn bíi as-siyam wal-qiyam wad-du'a wa nahwi dhalik ikú a máa fi ṣe ìkẹnuró fọlọ́n a máa fi jí lóru láti fi ṣe qiyamul layl àbá a fi ṣe àwọn àdúrà kan pàtó so eléyìí àdáda lẹ̀ ni eléyìí tó ṣe kó òfin ọlọ́run ọba tó sì takò lànà nàbà muhammed sallallahu alayhi wa sallam wàyí o náfìlà siyam nínú oṣù ṣàbán ó wà bẹ́ẹ̀ fẹ́ni tó bá jẹ́ pé látìgbà tó sùn ti bẹ̀rẹ̀ náà ní ti ń ṣe náfìlà yẹn kódà kó ṣe pé lóòrèkóòrè ní ṣe kìí ṣe pé ń ṣe é tẹ̀léra wọn lọ lọ́lọ́gbọ̀n gàdá eléyìí lè máa gbà lọ bẹ́ẹ̀ títí tí fi di pé oṣù yìí parí ṣùgbọ́n ní tó bá ṣe pé kò fijọ́ kankan nuró nínú oṣù ṣàbán yìí títí oṣù ṣàbán fi wá dá sí méjì onítàn ọ̀gbọ́dọ̀ kọ́tí ẹ̀ gbọ́dọ̀ fi kò gbọ́dọ̀ dámọ̀ràn kó n fẹ́ kẹnuró lẹ́yìn ìgbà tí sàbáàn tó bá ti dá sí méjì eléyìí ni òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa àmẹ́ni tí bá ti ń gbà tẹ́lẹ̀ ti ń kẹnuró nínú oṣù sàbáàn yìí látìgbà tó ti bẹ̀rẹ̀ kódà kó ṣe pé ìdákúrekú ní í ṣe eléyìí lè tẹ̀síwájú pẹ̀lú bí ti ṣe ń ṣe yun lẹ́yìn ìgbà tó ṣùgbà dá sí méjì yàtọ̀ sẹ́ni tó ṣe pé kò kẹnuró rárá láti bẹ̀rẹ̀ sàbáàn tó wá fi sun ìdajì sàbáàn látìgbà yẹn lòun ó ti bẹ̀rẹ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àtàdálẹ̀ lòun ṣe ẹni tí wàá jẹ gbèsè àwọn Ramadan tó ti síwájú Ramadan mi ní kalẹ̀kùn gbàgbàgbà yìí kọ́lọ́n ti kọ́ bá wa láyé kọ́ bá wa láyé kọ́ bá wa láyé wa ó sì bá wa dáadáa kọ́lọ́n wa bá okun àti àlàáfíà eléyìí tó ní kálukú wa tí ó fi ṣe ọlọ́run ọba kọ́ máa fi wọn wá. ẹni tó ti jẹ́ gbèsè àwọn Ramadan tó ti síwájú sẹ́yìn ọ̀ràn àyàn ló jẹ́ lórí rẹ̀ kó tètè san tètè san kó tó di pé Ramadan mi dé. bóyá látàrí ìdí kan àbí ni lèèyàn fi jẹ́ gbèsè rẹ̀ ààyè ní fún ọ láti san padà ẹni tó bá san padà ní ìsìnkú tó di pé rọmọdánà mi dé kò sí ọ̀ràn kankan lórí rẹ̀ eléyìí tó ṣe fẹ́ yọ tán lẹ́yìn ìgbà tí rọmọdánà bá lọ ṣùgbọ́n ẹni tó bá ṣe pé rọmọdánà tẹ̀sìn kọ́ rọmọdánà tàwọn ọdún tó ti lọ ti pẹ́ ni rọmọdánà mi ti bá a ma lọ́wọ́ kò tí ì rí àwọn gbèsè yìí san a ti sọ pé ẹni tí rọmọdánà kan tó bá bá gbèsè rọmọdánà kan lọ́dọ̀ rẹ̀ tí ò san títí rọmọdánà mi tún fi tán yóò san gbèsè yẹn lẹ́yìn rọmọdánà eléyìí tó wà lóde lẹ́yìn tó bá wá san tán àbí pẹ̀lú sísan gbèsè ojoojúmọ́ yóò tún máa bọ́ aláìní kan pẹ̀lú sísan gbèsè ojoojúmọ́ bí kápẹ́ láti dùn ta nìyẹn ti jẹ́ gbèsè Ramadan èèyàn wá san títí Ramadan náà mi tún fi fẹ́ wọlé báyìí ní ìsinyìí báyìí tó o bá san lónìí pẹ̀lú ojoojúmọ́ wàá tún máa bọ́ aláìní nítorí pé Ramadan náà ti sin tún ti lọ lórí gbèsè rẹ tó san láti dùn ta tó bẹ́ẹ̀ náà ni ẹni tó bá pé látẹ̀sìn ló ń ti jẹ gbèsè ṣùgbọ́n san kó tó di pé rọmọdánà yìí dé alihamudulilah sísan rọmọdánà yẹn nìkan ó ti tàràn rẹ̀ ṣùgbọ́n tó bá kùnà láti san àbọ̀ ní tẹ̀ ń san òòrí san tán títí rọmọdánà yìí fi dé lẹ́yìn ìgbà tí rọmọdánà yìí bá lọ wàá san gbèsè yẹn wàá wàá máa tún bọ́ aláìní pẹ̀lú gbèsè ojoojúmọ́ tó ń bá ń san lé ìjẹ́bù ti ṣe jẹ́. sheikh lábẹ́ ìbéèrè ẹni tí bá wá ń san tó bá jẹ́ pé kò bá tún ní kápá àti tó máa bọ́ aláìní báwo ni ó ti ṣe ṣe. kò sí wàhálà wọ́n ràn án lọ́wọ́ wọ́n ràn lọ́wọ́ láti rí nǹkan tí ó fi bá láàyè tí ọba ara ẹni ràn lọ́wọ́ wọ́n bẹ́ lọ kọ́nà wọn bẹ lẹ́dàá kó sàmójúkò. naam jazakumullahu khairan nọ́mbà tí ẹ máa láǹfààní àti fi pè wọlé dá sí ètò rí máa fi béèrè béèrè kan àbí kejì tí ọba ń ta ọta sẹ ní ọdúnkún yìí òun náà ni o oh nine o oh five one six four five four three eight o oh nine o fifty one sixty four fifty four thirty eight bákan náà fún àwọn tí wọ́n ń gbọ́ wa ní ọ̀nà tó jìnnà réré àwọn náà lè máa pè sórí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tí wọ́n ń bẹ ní ọ̀nà tó jìnnà réré. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah àti àwọn àlùfáà wa ọlọ́run mọ́ra wọn lọ́wọ́. àmín kí ni ìbéèrè yín pàápàá dákun ìbéèrè tí wàá ní pé ẹni tó bá jẹ gbèsè rọmọdá yẹn tí ò ti ẹ̀ sàn rí rárá tó ní ìtúsí ń gba ẹ dákun kí ni wọn fẹ́ ṣe sí i. tí ò sàn rí rárá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àti wọ iye. ẹni tó jẹ gbèsè àwọn rọmọdán eléyìí tó sọ pé ọkàn dàjọ ni kò sàn rí rárá yóò ṣírò rẹ̀ papọ̀ yóò máa san títí láéláé gbèsè yẹn ṣẹ́kù lọ́rùn rẹ̀ yóò san ṣáájú kó tó di kó kúrò láyé bí tí ó bá san tó fi kúrò láyé àwọn ẹni tó bá fi sáyé nínú àwọn ẹni tó jẹ́ mọ̀lẹ́bí ara rẹ̀ àwọn náà ni ọba san lẹ́yìn ikú rẹ̀. o oh nine o oh five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí ẹ lọ́wọ́. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. akọ alájú hàn. ẹ ṣé o. náà ó jà sọ̀pọ̀ rẹ̀. àmín orúkọ mi ni kẹrìfàtà abúsálà mi lẹsọpọ owódò ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa ni pé mò ń kí òun báyìí ṣùgbọ́n gábàjì mo kọjú sí àgábàjì tí mo wá kọjú sí un àwọn kan wà ń jà ìjà ń wá pọ̀ ṣé mo lè fi irun lẹ̀ lọ làwọn ni àbí kí n máa bá àrùn mi lọ. alhamdulilayi gbogbo ẹni tó bá dúró tó ń ṣe sọlẹ kó mà dájú wípé wájú Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa ló ń ti dúró ìdúró tó ń sì dúró yìí ó kọjá gbogbo ìdúró ìdúró níwájú ẹlẹ́dàá wa káwá mọ̀ pé ìgbà tá à ń ṣe sọ̀láàtì yẹn ń ṣe là ń bọ́ lọ́wọ́n bá sọ̀rọ̀ jẹ́jẹ́ a gbọ́dọ̀ ti torí àwọn kan àbí nǹkan kan káwá ti torí rẹ̀ ká mọ́kàn wa kúrò nídìí sọ̀láàtì tá à ń ṣe yẹn ẹ̀yàn àfi tó bá ṣe pé láti ti kọ́kọ́ ṣe gan kò tọ́ka ṣe sọ̀láàtì níbi tó jẹ́ pé ariwo àwọn èèyàn ní jẹ́ ká fọkàn sí ibi tó jẹ́ pé yóò dákẹ́ á fi fọkàn sí pẹ̀lú ara wa ibẹ̀ ló ti yẹ ká máa ṣe sọ láti wà tó bá ṣẹlẹ̀ pé àwọn ẹni tá à ń gbáriwo wọn tó dàbí ẹni pé wọ́n ń jà yẹn bóyá oníkálukú wọn wọ́n ń fi nǹkan kan wọ́n mú lọ́wọ́ wọ́n fẹ́ fi ṣera wọn léṣe ariwo yìí sì pọ̀ débi pé ẹ̀rù ń bá pé wọ́n mọ̀ lọ para wọn kò sí tó burú pé kẹ́ já sọ láti yìn kẹ́ lọ ṣàtúnṣe láàrin wọn kẹ́ làjà nígbà tí gbogbo ẹ̀ bá túká kẹ́ wàá tún láti yìn bẹ̀rẹ̀ fún àwọn tí wọ́n ń bẹ ní ọ̀nà tó jìn rere tí ìpín wọn ń wọlé ṣùgbọ́n tí àti láǹfààní àti rí gbé ẹ lè má fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí orí nọ́mbà tí ẹ ti gbọ́ tí ẹ sì ti kọ́ lẹ́hùn náà tí ó bá pè fún pé ẹ rí àláǹfààní láti rí ìpè yín gbé. hello. hello. hello sàmàlì. aleykum salaam wa rahmatulah. Aisha mi láti Ìlọrin. Láti Ìlọrin kí ni ìbéèrè yín láti Ìlọrin? Ìbéèrè mi ni pé ìbéèrè mẹ́ta ni mo fẹ́ béèrè lọ́wọ́ dọ́kítọ̀. Tó àkọ́kọ́. Ìbéèrè àkọ́kọ́ ni pé tí obìnrin bá ń tóbi bá ń lọ sí tí ó ń ṣe kan ṣòro lọ́wọ́ hmm. tí tó bá fẹ́ ṣe àtàwò àtọ̀bá rẹ̀ hmm. ṣé ó máa ka àwọn kò máa ń ṣàìdìrín àbúkọ̀ máa jọ́ kó máa lọ sí èyí tó kàn àwọn èyí tó kàn yìí. tọ ẹ̀kejì. ẹlẹ́kejì ìkejì hmm. ni pé tí wọ́n fẹ́ kí jùmọ̀ hmm. so obìnrin tó wà lọ sí jùmọ̀ tí ìgbà tó máa fẹ́ kí jùmọ̀ sí bí after one thirty hmm. tọ́kọ́ kí jùmọ̀ sí ló máa kí gùn títẹ̀ ni àbí àsìkò kan kí gùn ló máa kí gùn sí. tọ ìkẹta ó ti já fúnra rẹ̀ méjìlá rí. alhamdulilayi obìnrin tí ń ṣe nǹkan so tó fẹ́ ṣe azkar sabah àti azkar masa eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa àwọn ayé alukur'ani bẹ́ẹ̀nbẹ́ àwọn sura alukur'ani bẹ́ẹ̀nbẹ́ ayé alukur'ani bíi ayatul kursi àwọn sura alukur'ani bíi kul huwa allahu ahad kul acudu birabbil falak àti kul acudu birabbin nas kò sí ní tó burú wàá ké àwọn sura yìí wàá ké ayé tuntun wà ń bẹ náà pẹ̀lú àwọn àdìkárù sọ́bà eléyìí tó wà nínú súnà tó ń ti wípé àwọn ayé alukur'ani bẹ́ẹ̀nbẹ́ẹ́ súra alukur'ani bẹ́ẹ̀nbẹ́ẹ́ kò sẹ́lọ̀n tó ń ti pé kọ̀tọ́ sóbìnrin tí ń sin nǹkan sùn kọjá pé ń kí alukur'ani nígbà tí ń sin nǹkan sùn yẹn kò sẹ́lọ̀n nítorí pé àtàbẹ̀ àtàbẹ̀ òfin ṣẹ̀rí àsopin tó bá ń tẹ̀lé nǹkan ìdájọ́ tí ń tẹ̀lé iná ni wọ́n máa gbà nítorí pé tí obìnrin bá ń sin nǹkan sùn kò pé kọ́ mọ́ ṣe àdìkárù sọ́bà láì ayé alukur'ani bẹ́ẹ̀ aya alukurani tí súnà wa tún lọ́wọ́ à ń bẹ̀yàn òun náà kékeré rẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù pẹ̀lú àtikárù sọ̀bá kọ̀sọ́dẹni tọ́sẹ̀ nítorí pé ìdájọ́ aya alukurani tó ń ké nígbà tó ń nínú àtikárù ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ tó ń ẹlẹ́kejì ní ẹni tó òun ò ní lọ sí àbí obìnrin obìnrin tí ò ṣe nǹkan sùn tí ó ṣe sọlá tòlùjọmọ à tòrọ níbi èrè sọ pé ń ṣe nǹkan sùn obìnrin tí ń ṣe nǹkan sùn ò ní ṣe sọlá obìnrin tí ò ṣe nǹkan sùn àmọ́ tí ò fẹ́ lọ sí jọmọ à tó fẹ́ ṣe sọlá àti tiẹ̀ nílé ṣé yóò dúró di iye aago tí wọ́n máa tó ṣe sọlá tòlùjọmọ à lágbègbè ibi tó wà ní kó tó di kó ṣe sọlá tó dọ́hòrò tiẹ̀ àbí tí wọ́n bá ti pèpè fún sọlá ìgbà yẹn ló ti tọ́ sí pé kó ṣe sọlá tó dọ́hòrò òfin ọlọ́run sọ pé ẹni tó ṣe pé àyípadà kò lè dé bá ẹni tí ó jẹ́ ìdíwọ́ tiẹ̀ láti má lọ sí jùmọ̀á yóò ṣe sọ̀látọ̀ bọ́ọ̀rù dípò sọ̀látọ̀ jùmọ̀á tásìkò bá ti wọlé ta ìwọlé nínú àwọn ẹni tó ṣe pé àyípadà ò lè dé bá ẹni tí ń ṣe wọn òun náà lóbìnrin obìnrin ò lè yí padà kó dọkùnrin nítorí sọ̀látọ̀ jùmọ̀á máa ń jẹ́ ọ̀ranyàn dandan ojúlówó ọ̀ranyàn lórí àwọn ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin obìnrin ò sì lè yí padà kó dọkùnrin torí ẹ̀ tí bá ti pèpè fún sọ̀lá tó ti dájú pákòkò ti wọlé ni wọ́n ti lè ṣe àlùwàlá kó o ṣe sọ̀látọ̀ bọ́ọ̀rù níbikíbi tó o bá wà nígbà tó o ti fẹ́ lọ sí jùmọ̀ ìyẹn jẹ́ tóbìnrin yàtọ̀ sí ẹrú yàtọ̀ sí ọmọdé tó ṣe wípé kò ì tí ì bàlágà yàtọ̀ sí arìnrìn àjò yàtọ̀ sí ẹni tó ṣe pé ń ṣàárẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé ìdí tí ó mú àwọn eléyìí kí jùmọ̀ kó má lórí wọn sábàbí yẹn ó lè kú lórí wọn ṣáájú kó tó di pa ṣe sọ̀látul jumu'ah ẹni tó ṣe é pé bóyá òun jẹ́ ẹni tó ṣe pọ́jú rìn àjò ó lè dárò kó tó di pa ṣe sọ̀látul jumu'ah ipò òun rìnrìn àjò mọ́ òun ti dára lẹ̀ yìí ẹni tí ìbá sì ti sọ̀rìn àjò sọ̀látul jumu'ah àjọràn ẹ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí ń sáré ọlọ́run lè pé kára rẹ̀ ó kó tó di pa ṣe sọ̀látul jumu'ah àjẹkẹ́ sọ̀látul jumu'ah àti dọ̀ràn ẹ̀ lórí ẹ̀ ẹrú òun náà wọ́n lè fún di pa ṣe sọ̀látul sọ̀látò jùmọ̀ yóò di ọ̀ràn yẹn lórí ẹ̀ ọmọ tí ò ti bàlágà tó súnmọ́ àti bàlágà òun náà ní ṣe sọ̀lá ṣáájú kó tó dípa ṣe sọ̀látò jùmọ̀ níbikíbi tó ń bá wà tó bá fẹ́ ṣe sọ̀látò bọ̀hùr kò ní ṣe ṣáájú kó tó dípa ṣe sọ̀látò jùmọ̀ torí pé ní tí ò ti bàlágà tó tó súnmọ́ àti bàlágà ó lè bàlágà láàrin ìsìn sígbà tá a àyàtọ̀ sọ́mọdé kékeré tó ẹ kó jìnnà sí kọ́ bàlágà bí ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́jọ so irú àwọn eléyìí àwọn ṣe sọ̀látò lóhùrù tiwọn tá a bá ti gbọ́ pé wọ́n pèpè fún sọ̀látò jùmọ̀ ní ìgbà táwọn ọba fẹ́ lọ sí jùmọ̀ yàtọ̀ sóbìnrin torobìnrin ò ní yí padà kó dọkùnrin. jazakumullahu khairan hello hello. hello asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. o kò yín orúkọ orúkọ mi kamaldeen abdulkareem. láti wo. láti niger niger. niger republic kí ni ìbéèrè yín. ní ní niger náà nílùú tí wọn pè ní gaya ní bọ́dà pẹ̀lú nàìjíríà kánbá. tọ kí ni ìbéèrè kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ìbéèrè mi alákọ̀ọ́kọ́. náà níjẹ̀dógún wọn ti béèrè ẹran àfọ ọgbọmi lórí obìnrin tó jẹ gbèsè àwẹ̀ hmm. méjì àwẹ̀ ramadan méjì ló wà lọ́rùn rẹ̀ báyìí hmm látara oníníní àti àfọmọlọ́yẹn pẹ̀lú fòníjìn fònífọ̀ládákú tọ Ramadan eléyìí náà tún ti wọlé dé báyìí níṣẹ́ ó tó ti fẹ́ ra kù kò lè gbá bóòlù ti tẹ̀ àwọn tẹ̀yìn àti ìta wà níbẹ̀. ẹ̀kejì. bákan náà ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì. Hmm. òun ni pé ẹni tó gbàgbé kírun ẹni tó kírun tó gbàgbé láti ṣe àlùwàlá. Hmm ọlọ́wọ̀ ẹni ìgbà tó wá dé kọ́ ààrẹ ti sálọ ọ̀la tó fi lọ kírun irun mọ́gìrìbì hmm. òun ló tún wá ṣe ìmáàmù fún àwọn tó kírun fún. tọ́ àsìkò ìṣá yìí ni ṣẹ́ka táwọ̀ fún pé tí òun ti sálọ ọ̀la nígbà mọ́gìrìbì àbóhùn òsì. Hmm. nígbà tá a padà rú ọ́tà rí pé ṣẹ́ka pé òun òsì yẹn òun ló borí pé ó ṣe. òun hmm. ní bò ní òun òun àtàwọn tí òun kírun fún. nà bó ti Eh, ní ọ̀dọ̀ wa bí àti irun jímọ̀ àti hamsu salawa tó ti di jẹ́jọ́ tí wọ́n ti pọ̀ fún wa pé ká mọ kírun wọn ò jẹ́ ká kírun papọ̀ mọ́. ṣé ìwẹ̀ jímọ̀ tí èèyàn nílò jímọ̀ ṣé ń bẹnu súnlẹ̀ ni àbí tí ẹ bá ti pé àbá kí jímọ̀ kò níbi káwẹ̀. tọ àti wọnyí yé o. masha allah ọ̀dà ọlọ́run ti rọrùn ẹ ti oúnjẹ jazakumullahu khairan. alhamdulilayi ẹni tó sọ yìí pé ó ṣe solatul maghrib ó sì ṣe imam fáwọn èèyàn ní sọláàtì magrib ṣùgbọ́n tó gbàgbé láti ṣàlùwàlá ṣáájú kó tó di wípé ó ṣe sọláàtì magrib ó padà wá rántí ní dédé àsìkò ìṣá wípé magrib tó ń ṣe òun ṣe láì jẹ́ pò ńlá lùwàlà kí ni ìdájọ́ sọláàtì tó àti ti tàwọn jama tó tò lẹ́yìn o òfin ọlọ́run dá lórí pé ẹnikẹ́ni tó bá ṣe sọláàtì láì lálùwàlà látàrí ìgbàgbé sọláàtì yẹn ní ìgbà tó bá rántí pọ̀ ń ṣe láì sí àlùwàlà ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé kó tún sọláàtì yẹn ṣe láéláé táwọn olùmọ̀ bá sọ pé yu'idu abada yóò tún sọláàtì yẹn ṣe láéláé náà ní pé eléyìí tó ṣeun kìí ṣe sọláà àlàáfó rẹ̀ sì wà ńlẹ̀ dandan dandan ó gbọ́dọ̀ tún sọláàtì yẹn ṣe nínú ìgbésí ayé rẹ̀ kákàdàrà yìí pé ẹ̀yìn ìgbà tán parí sọ̀láàtì làṣà ló tó rántí pé magrib tó ń ṣe òun ṣe é láì lálùwàlà ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó tún magrib yẹn ṣe kó tún wá tún sọ̀láàtì làṣà yìí ṣe torófin ọlọ́run dá lórí pé a tún máa to àwọn sọ̀láàtì yẹn léra wọn a sì máa pẹ́rẹ́ ìṣá ẹ̀yìn magrib ló máa ń wá kì í ṣe pé magrib máa ń wá lẹ́yìn àlàṣà ṣùgbọ́n àwọn jàmáà tó tò lẹ́yìn imáàmù tó síwájú wọn láì lálùwàlà látàrí ìgbàgbé kò sí nǹkan tó ṣe sọ̀láàtì tiwọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ní í fagilé sọ̀láàtì tiwọn nítorí pé ìmáàmù wọn ṣe sọ̀láàtì síwájú wọn láì lálùwàlà látàrí ìgbàgbé nítorí kó bá sọ̀láàtì tiwọn náà ni pé kó jẹ́ pé ìmáàmù ọmọ àmà síwájú wọn ni pẹ̀lú àìlálùwàlà àjẹpẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ sọ̀láàtì ìmáàmù ó bàjẹ́ sọláàtì àwọn tó wà lẹ́yìn rẹ̀ náà kò lè lálàáfíà ṣùgbọ́n gbà tó ti jẹ́ pé gbàgbé ló fà sọláàtì ìmáàmù nìkan ni ó lálàáfíà táwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ ó lálàáfíà. eléyìí ti ṣẹlẹ̀ sí aṣáájú wa rí Umar ibn al-Khattab radiyallahu anhu ó síwájú àwọn èèyàn ṣe sọláàtì al-fajr ó wá kúrò ní mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa ó dojúkọ àdúgbò tá ní Jorf ní Madina ojú ọ̀nà ló ti wá rántí ike ńgbà tó ń jí sáyé láàárọ̀ yìí ti jánábà ti jánábà ló ń jí òun ò sì rántí wẹ̀wẹ̀ jánábà tó ń fi wá sí mọ́ṣáláṣí eléyìí tó túmọ̀ sí pálọ̀ àlá lásán ló ń ṣe òun ọ̀wẹ̀wẹ̀ jánábà tọjọ́ ra àyàn káwẹ̀ ṣáájú ká tó ṣe sọ̀dá. Umar radiyallahu anhu ó wáyé kan níbẹ̀ tó lè fara pamọ́ sí ó sì wẹ̀wẹ̀ jánábà ó tún àṣùbà rẹ̀ ṣe kò sì ránṣẹ́ sẹ́nikẹ́ni nínú àwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ pé kó tún sọ̀ láti tiẹ̀ náà ṣe nítorí pé ìgbàgbé ló mú ṣe sọ̀láàtù pẹ̀lú jánábà lára. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tẹ sọ pé obìnrin kan gbèsè rọmọdọ́nà bíi méjì ń bẹ lọ́rùn rẹ̀ látàrí alóyún àárẹ̀má àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbèsè yìí ti wá pọ̀ báwo ni ó ti ṣe ṣe tí ó fi san àwọn gbèsè yìí. ó sì tún ti fẹ́ra kù báyìí. náà la sọ nínú ìbéèrè tí wọ́n ṣe ṣáájú náà. wípé gbogbo ẹni tí gbèsè rọmọdọ́nà bá ń bẹ lọ́rùn rẹ̀ báwọn tó jẹ́ pé gbèsè rọmọdánà ọdún kan ọdún méjì ni rọmọdánà míì sì tún bá a onítọ̀hún yóò san àwọn ọjọ́ yẹn padà yóò san àwọn ọjọ́ yẹn padà ṣùgbọ́n tó bá jẹ́ pé rọmọdánà míì bá bá a á wò ó wò tí ààyè ti gbà á láti san gbèsè rọmọdánà tó kí rọmọdánà míì ò tó bá wọn àmọ́ tó ṣe ipò ni ò sàmúlò rẹ̀ táyé bá gbà yẹn láti san gbèsè rọmọdánà padà. ṣáájú kó tó di pé rọmọbọnà mi wọlé òun náà tún lọ ṣùgbọ́n èèyàn lèèyàn fi falẹ̀ irú onítàn ni ó máa fi à ń bọ́ aláìní ojoojúmọ́ kún gbèsè rọmọbọnà kọọkan tí ó máa san padà irú obìnrin yìí ń ta sọ ipò lóyún àbí ń rema tó bá ipá sìkò kan ti wà láàrin rọmọbọnà kan sí rọmọbọnà mi tó fi jẹ́ pé ọ̀rọ̀ lọ́rùn láti san gbèsè díẹ̀ nínú rọmọbọnà yẹn ṣùgbọ́n tó ṣe pé òun lọ́kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀lé rẹ̀ ó ń dájọ́ ni irú onítàn lẹ́yìn ìgbà tí àwọn rọmọdọ́nà tó ti gorí rọmọdọ́nà tó jẹ́ ń gbèsè ń bá kọjá yóò san àwọn ọjọ́ yẹn padà pẹ̀lú rọmọdọ́nà ojoojúmọ́ yóò tún máa fi bí bọ́ aláìní pẹ̀lú múdù méjì oúnjẹ tútù yóò máa fi kún tójoojúmọ́ lé ìjẹ́bù sí jẹ́. ọ̀rọ̀ tí abdullahi ibn abbas radiyallahu anhuma tó sọ nípa àwọn obìnrin tó lóyún àtàwọn èyí tó ti bímọ tí ń rema wípé ńṣe ni wọ́n máa bọ́ aláìní dípò síyàmù ojoojúmọ́ àwọn òbúkátà kan san gbèsè rẹ̀ padà gẹ́gẹ́ bọ́lá ń sọ pé wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin wípé àwọn ẹni tí ò lágbára láti lè sọ síyàmù àwọn máa ṣe ìràpadà fúnra wọn pẹ̀lú fífún aláìní lóúnjẹ eléyìí tí Ibn Abbas túmọ̀ sí pé aboyún àti ẹni tí ń re má wọnú ẹ̀ eléyìí ò sí déédéé nítorí pé ṣe ní Ibn Abbas radiyallahu anhuma ń ló fi aboyún àti ẹni tí ń re má ń ló fi wọn jọ arúgbó kùjọkùjọ nítorí pé àyà yìí ẹnu àwọn olùmọ́kò lórí pé arúgbó kùjọkùjọ lọ bá wí arúgbó tó ṣe pé a ti sọ̀rọ̀ tínú nínú pé yóò tún padà dèwe agbára rẹ̀ yóò tún padà dọ̀tún yóò fi dẹni tó lágbára láti ṣe ní tí ó lè ṣe lónìí gbọ́ ọ̀bàdì lọ́la àwọn lọ́lọ́run bá wípé ẹni tí ò lágbára láti ṣẹ̀ṣọ̀ yá àmọ̀ Ramadan bíbọ́ ní ọmọ ọba láìní pẹ̀lú múdù méjì oúnjẹ tútù dípò sùyàmù ojoojúmọ́ torí ẹ̀ ká wá fi obìnrin tó lóyún obìnrin tí ń rema ká fi wéru arúgbó báyìí àṣìṣe ni eléyìí tí ò ṣe déédéé nítorí pé aláàárẹ̀ lásán ni lóbìnrin tó lóyún jọ aláàárẹ̀ lásán lóbìnrin tí ń rema jọ aláàárẹ̀ bí ẹni tí bá ń ṣe ẹni tó sọ yìí pé lónìí tí bá ń ṣeun ó lè má lè ṣe sòyà ṣùgbọ́n lọ́la tára rẹ̀ bá yá tán kọ́ gbogbo ẹ̀ náà ni ó lè ṣe ní rọrùn ká fi wé aláàárẹ̀ lásán òun ló dọ́gba yàtọ̀ sí ká wá fi wé arúgbó kùjọkùjọ torí àwọn olùmọ̀tán fi wé aláàárẹ̀ lásán ìyẹn obìnrin tó lóyún ìyẹn obìnrin tí ń re ma àwọn lọ́rọ̀ wọn dọ́gba jù la fi sọ wípé wọ́n san padà náà ní títí láéláé ó tún ti wà lẹ́ni tó fẹ́ra kù báyìí kò sí wàhálà ń bẹ kọ́sà ti máa kọ́ iye gbèsè mélòó ní bẹ lọ́rùn rẹ̀ dandan dandan gbọ́dọ̀ san padà tí ó bá lè san títí tó fi kú láyé àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn ẹni tó fi sílẹ̀ sáyé àwọn ọmọ bá san eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń wọ́n ní jùmùá àti sọ̀láàtùl jàmáà lọ́dọ̀ táwọn wọ́n ti ní kí àwọn kónílógbélé káwọn ọmọ wa wẹ̀wẹ̀ jùmùá ni àbí báwo ìwẹ̀ jùmọ̀á ó ní í ṣe pẹ̀lú ọjọ́ jùmọ̀á pàápàá jùlọ ẹni tí ó bá lọ sí mẹ́sàlásì pàápàá jùlọ ẹni tí ó bá lọ sí mẹ́sàlásì torí ẹ̀ iná ló ṣe jẹ́ pé a rí i pé apá kan nínú àwọn olùmọ̀ wọ́n lè tó dáa ní pé ká fi ìwẹ̀ jùmọ̀á wa sí ìgbà tá a ti ṣe tán láti máa lọ sí mọ́ṣáláṣí láti lọ ṣe sọ̀látul jumu'ah. Aisha radiyallahu anha onáà sì fi yé wa náà kan nínú àwọn ahadith pé àwọn èèyàn jẹun sí ọwọ́ wọn á máa làágùn wọn á máa gbóògùn ọ̀nà mọ́ṣáláṣí àwọn òórùn tí máa wá jáde lára àwọn èèyàn kìí dùn faradà nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam fi wá sí lófin pé káwọn èèyàn máa wẹ̀ ṣáájú kan tó wá sí jùmọ̀ tó ń ti pọ́ ní í ṣe pẹ̀lú sọ̀látùl jùmọ̀ ó tún ní í ṣe pẹ̀lú ọjọ́ jùmọ̀ nítorí pé tóòrùn bá ti wọ̀ ní ìsìn lọ́jọ́ jùmọ̀ ẹnì kan ò ní ní kó wẹ̀ tóòrùn bá ti wọ̀ lánàájọ́ alhamis ẹnì kan ò ní ní kó ìwẹ̀ jùmọ̀ ó ní í ṣe pẹ̀lú ọjọ́ jùmọ̀ àti sọ̀látùl jùmọ̀ tá a bá wá láǹfààní àti lọ sí sọ̀látùl jùmọ̀ nítorí ìdí kan àbí ìdí mi so nǹkan kan ò lè dí wa lọ́nà láti tún wẹ̀wẹ̀ jùmọ̀ náà nítorí pé òfin ṣẹ̀ríyà ó sọ pé al-maysūru lā yasqutu bil-ma'sūr gbogbo ń tó rọrùn láti ṣe a gbọ́dọ̀ pàtì nítorí èyí tí kò rọrùn láti ṣe lásìkò yẹn ó rọrùn láti wẹ̀ ó lè má rọrùn láti lọ sí sọ̀látùl jumu'a ká má fìwẹ̀ jumu'a lẹ̀ nítorí pàní lè lọ sí jumu'a. gbogbo ẹ̀yin tí ẹ ti ń pè wá láti Netherlands Qatar South Africa ẹ dákun tí àbá tí láǹfààní àti gbé ìpè yín ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ torí pé wọ́n ń dá àwọn ìbéèrè kan lọ́wọ́ òun náà ni ó sì fà á ẹ máa pè sórí plus two three four eight zero eight three two nine three eight nine six fún ẹ̀yin tí ẹ ń bẹ ní ọ̀nà tó jìn réré yẹn ẹ uh, lọ́wọ́ ìyá ó ti já ẹ lọ́wọ́ ó kọ yín. kí ni ìbéèrè yín pápápá. Ah, ìbéèrè mi ni pé mo fẹ́ fi àbá. pé kí ni. ọ̀rọ̀ eh, ètò ìgbéyàwó ó ṣẹlẹ̀ pé ní ìdílé kan ẹ̀gbọ́n ó fẹ́ ẹ̀gbọ́n wọ́n á ní kò sí kọ̀nà fún àbúrò náà láti fẹ́ àbúrò obìnrin ní obìnrin ẹ̀gbọ́n ní ọkùnrin ó fẹ́ ẹ̀gbọ́n ní obìnrin ẹ̀gbọ́n àbúrò ní ọkùnrin ó tún á fẹ́ fẹ́ àbúrò ní obìnrin á fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àbá pé tí ó tọ̀nà bẹ́ẹ̀ nínú ìgbà. ẹnì pé sọ tọkẹgbọn fẹ́ ẹ̀gbọ́n kábúrò fẹ́ àbúrò àbí bẹ́ẹ̀ kọ́. hello hello hello wọ́n ní ohun tẹ́ ń bèrè ni pé ṣé ọ́tọ́ kẹ́gbọ̀n fẹ́ gbọ̀n kábúrò fi àbúrò ní gúnmẹ́ẹ̀dì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run kò sí ní tó burú bẹ́ẹ̀ ẹ̀yin lè fẹ́ gbọ̀n kábúrò yín kọ́ fábúrò kọ́ ta kò fi ọlọ́run nítorí kò fi ọlọ́run tó sọ ni pé wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf ọlọ́run ọgbà kẹ́yìn nìkan kẹ́ fẹ́ gbọ̀n kẹ́ tún fábúrò ẹ̀yin fúnra ara yín lẹ gbọ́dọ̀ fẹ́ gbọ̀n kẹ́ tún fábúrò lásìkò kan àyàfi tó bá ṣe é pé ẹ̀gbọ́n ti kú lẹ́wọ́ afábùrò àbẹ́ ẹ̀kọ́ ẹ̀gbọ́n sílẹ̀ lẹ́wọ́ afábùrò àmọ́ pé ẹ̀gbọ́n tàbúrò ọjọ́ máa bẹ lọ́ọ̀dẹ̀ yín lásìkò kan náà ọlọ́run ọba sì léwọ̀ àmọ́ pé ẹ̀yin fẹ́ gbọ̀n àbúrò yín fábùrò kò sí ní tó burú ń lábẹ́ òfin ọlọ. plus two three four eight zero eight three two nine three eight nine six fún ẹ̀yin tí ẹ̀ ń bẹ lọ́nà tó jìn réré bákan náà tí ẹ bá láǹfààní tàbá tí láǹfààní àti gbé ìpè yẹn lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ á sì máa kà á jáde tí ẹ sì máa gbọ́ ìdáhùn rẹ̀ níbikíbi tí ẹ bá wà lórílẹ̀ àlàyé yìí. ẹ lọ́wọ́. àtàwọn ọmọ ọmọ tó lọ. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ mi. ìyá ó ti padà ẹ lọ́wọ́. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulahi na abdulsalim ló sọ̀rọ̀ láti ìlú south africa. láti orílẹ̀-èdè south africa kí ni ìbéèrè yìí sà. ìbéèrè méjì ló mẹ́ta ni mo ní àkọ́kọ́ ni wípé nífi ní ilẹ̀ ní ìpínlẹ̀ south africa wọ́n ní àlè lọ sí jùmọ̀ àìpé kàkékùnlé ìbéèrè wọn ni pé àwa ń ṣe àwa ń ṣe fanfà láàrin àwa pé àlèkí jùmọ̀ lé àbí àlèkí èwo gbọ́ngàn ni ó fẹsẹ̀ rí lẹ́ńdẹ̀ so ìkejì wọn ni pé mo jẹ́yàn ní mo bá ẹnìkan yá owó hmm. so ẹni tí ó yá wa lówó ni wá ní pé òun bù wá ní kò ní ìdùnnú so ìgbé ìwọ̀n ni pé ṣé mo èmi mo lẹ́tọ̀ọ́ sí owó yẹn ni àbí ẹni tí mo bá yá lówó hmm. so ìbéèrè yẹn ǹjẹ́ ìkẹta náà ni pé ẹ̀ eh, àdìs kan wà pé ẹgbẹ́ ẹni tó bá kú lórí yìí àìsàn tó bá jẹmọ́ bíi pandemic tó ń lọ lọ́wọ́ ìdí coronavirus ṣé pé ikú ṣẹyìn lẹnu náà kò gbé ní o ṣé ẹni tó bá kú látara àìsàn yìí ṣé ikú ṣẹyìn ló kú ni bẹ́ẹ̀ ni ojú bẹ́ẹ̀ rẹ̀. ẹ ṣe ọ̀rọ̀ àwọn àdìkọ́ ọ̀hún tó la. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. alhamdulilayi ní ìgbà tí látàrí àjàkálẹ̀ àrùn eléyìí tí ó ń tàn káàkiri nísìnyí báyìí kọ́ làwọn bá kọ́ sọ wa kọ́ là wa kọ́ gbà wa kọ́ bá wa ká kó ní gbogbo orílẹ̀-èdè ilé ayé látàrí irú ààrẹ yìí wọ́n ní káwọn èèyàn wọn kóra ró sílé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n má lọ sí mọ́ṣáláṣí tó tírù rẹ bá ṣẹlẹ̀ ẹ wá ní sáàlì kóra wa jọ sínú ilé wa ká sì solatul jumu'a òfin ọlọ́run ọba ọgbà pípé ká sì solatul jumu'a níbòmí ìtọ́yàtọ̀ sí mọ́ṣáláṣí jumu'a ṣùgbọ́n òfin ọlọ́run ọba ó ní tí ìdíwọ́ bá wà fún wa láti má ṣe sọ̀látò jọ̀mọ́á sọ̀látò bọ́ọ̀rù ńlá ṣe dípò rẹ̀ hmm. sọ̀látò bọ́ọ̀rù tá a ṣe dípò rẹ̀ yẹn táyì kan bá wà tẹ́tí lè ṣe sọ̀látò bọ́ọ̀rù bóyá yìí méjì mẹ́ta tí ẹ ṣe ń jàmá kò sí tó burú mbẹ́ hmm. torófin ṣeré àsọ fún wa pé al-ithnani fama yazidu jama'a èèyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ jàmá ni wọ́n nínú sọ̀lá hmm. eléyìí jẹ́ bó àti ààbò fún gbogbo àwọn èèyàn náà ni kó má bàa lọ jẹ́ pé ẹni tó dúró tì ó ti fara kásá àrùn yẹn ó sín owó kọ́ ìtọ̀ rẹ̀ nǹkan kan ọkàn sí ọ lára ìwọ náà fara gbé hmm. ẹsùn máa pọ̀pọ̀lọpọ̀ wọn kúndùn ká máa bára wa lọ́wọ́ ó dáa púpọ̀ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí ń bẹ lóde ìkárọ̀ra kóra rófà ń bára wa lọ́wọ́ kò sí nǹkan tó burú ń bẹ hmm. eléyìí jẹ́ ti ṣe jẹ́ ṣùgbọ́n pàwọn àmọ̀ ṣe sọ̀látùl jùmọ̀ nínú agboolé wa kọ̀tọ́ wọ́n ní àwọn lọ bẹ́ẹ̀ nìkan yáwó lọ́dọ̀ èèyàn àwọn sì lọ láti lọ yáwó lọ́dọ̀ èèyàn ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn ẹni táwọn yáwó lọ́dọ̀ rẹ̀ yẹn ó sọ pé ń bọ́ àwọn lówó yẹn hmm. ṣé àwọn ló bùn ní abẹ́ni táwọn yáwó fún hmm. so bákan méjì ni inú kọjá pé ńgbà tẹ́yìn dọ́dọ̀ ẹni tẹ́ fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ yẹn ẹ yá fúnra yín ni ẹ̀yin wá ṣẹ̀ṣẹ̀ yẹ́ lómi hmm. àbí kó sì jẹ́ pé ẹgba ẹnu onítọ̀hún bá ya wípé lágbájá fẹ́ yáwó lọ́dọ̀ yín wọ́n á ní kí n bò bá yín sọ̀rọ̀ so wọ́n wá ya lówó yẹn látàrí pé ẹ̀yin lẹ wá bá wọn bá sọ̀rọ̀ onítàn ni wọ́n bùn ṣùgbọ́n ẹ̀yin ní sábàbí so onítàn tó bùn lówó yọ gbàládà ẹ̀yin náà tẹ jẹ́ sábàbí tí wọ́n fi bùn lówó yìí báyìí ọlọ́run ní dùn yín ládàá rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kẹyàmù wọn làwọn gbọ́ pé ẹni tó bá kú nínú látàrí irú àjàkálẹ̀ àrùn eléyìí tí ń tàn yìí báyìí òfin ọlọ́run bá sọ pé yóò kúkú ṣàhídì ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tiẹ̀ kìí ṣerú ṣahidi tó kú sójú ogun hmm. ṣahidi tẹ́lẹ̀ yìí ó ní pé yọ pọ̀ ní ládàá àyè ńlá tó lọ́wọ́ bó gbé sí àti irú ẹ̀san ńlá eléyìí tó lọ́wọ́ bó san yọjọ ti ṣahidi ṣùgbọ́n kò dàbí ṣahidi tó kú sójú ogun hmm. torí ṣahidi tó kú sójú ogun òhun wọ́n sin tó ń taṣọ rẹ̀ lọ́rùn òhun wọ́n sin láì jẹ́ kí wọ́n ṣe sọ̀látùl jànáza sí lára so bákan náà anabi sallallahu alayhi wa sallam ó ní ṣahidi tó kú sójú ogun wọ́n gbé dìde ńjọ́ gbẹndàlùkìyàmá tó ń tẹ̀jẹ̀ tó ń tẹ̀jẹ̀ lára ṣùgbọ́n ẹ̀jẹ̀ tí ó wà lára rẹ̀ tó bá dijọ́ gbendal kìyàmá ńṣe ni ó kàn jẹ́ ẹ̀jẹ̀ láwọ̀ lásán ṣùgbọ́n òórùn rẹ̀ yóò jó òórùn lọ́fíńdà almesco ni. Hmm. ṣùgbọ́n ẹni tó kúkú látàrí irú àwọn coronavirus àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ ebola virus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ́lọ́n bá ka gbogbo ẹsẹ̀ rẹ̀ lẹ̀. Hmm. so ẹni tó bá kúkúrú eléyìí á sọ pé ṣèhídì ni látàrí irú ẹ̀san ńlá eléyìí tọ́lọ́wọ́n bọ́ san. Hmm. wáyé o ẹni tó bá kú bẹ́ẹ̀ sáwẹ́ àbá àníwẹ̀ sáàsì sọlátùl janaza sí la àbá mi ṣe àwẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé fífọwọ́ kan ara rẹ̀ ó lè mú kí àwọn ẹlòmíràn tún fara kásá àrùn yìí báyìí á jìnnà síbi tó wà á wá sí omi sí ara òkú rẹ̀ tába ti sí omi sí lára á máa da omi yẹn sí lára pẹ̀lú ẹ̀mí pé à ń wẹ̀ tó tába ti ṣe báyẹn bó láti faṣọ gbẹ̀yìn sí lára á gbìyànjú náà láti fi sí lára gba jìnnàjìnnà torí pé ní ìsìn látàrí pé coronavirus gbalẹ̀ ayé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àti bá ní gẹ̀rí gan ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń dọ́gbọ́n sí kílípà wọn hmm. wọn á so pọ̀pá ńlá wọn so má kílípà ni látọ̀ ọ̀kan ni wọ́n ti fi máa gẹ̀rí ẹ̀hìn o lè jẹ́ pé àwọn bàbá tí o ti jagun eléyìí sọ́ra tiẹ̀ náà sọ́ra tiẹ̀ náà ó lè jẹ́ pé ẹni tí wọ́n bá gẹ̀rí ń bẹ lára rẹ̀ wọ́n máa lọ jẹ́ pọ́ farako hmm. so eléyìí pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ náà níta bá fẹ́ fasọ̀ gbẹ̀yìn sókùrú eléyìí lára a lè fi sí lára gba ọ̀nà jíjìn láì jẹ́ pé àfọwọ́ kan lára a sì ṣe sọ̀látùl janaza sí lára tí ó bá wá rọrùn fún wa láti ṣe sọ̀látùl janaza sí lára ní ìgbà tí òkú rẹ̀ ń bẹ́ńlẹ̀ ká tó gbé wọnú sàárè a jẹ́ pé ńgbà tá a bá bò sínú sàárè a sì sọ̀látùl janaza sí lára gbanú sàárè rẹ̀. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín. naam eh, abdulrahman ló ń sọ̀rọ̀ láti kọ́tọ̀rù. láti kọ́tọ̀rù kí ìbéèrè yín sá o ẹjọ ìbéèrè mi fáwọn ṣe ìkọ́ dá lórí èèyàn tó ń gba lápẹ̀rẹ̀ lóṣù ó ń gba bíi one point two million bọ̀ lọ́dún kò owó ẹ̀ ò káyé tó lè fi yípo tó lè fi san zakat lórí ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ báwo ni yóò ṣe san zakat tó bá fẹ́ san. tó ẹ ṣe o alhamdulilayi òfin ọlọ́run bá dá lórí pé zakati kì í sọ̀ràn yàn lórí ẹnì kankan àfẹni tí ọlọ́run bá bá bò láṣìírí tọ́jú lówó. Hmm. téèyàn bá sì ti kọ́kọ́ ní òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakati tá a mọ̀ sí ní sọ́ọ̀bù. owó yẹn wà lọ́wọ́ èèyàn ọdún yípo lé lórí. tó bá yípo lé lórí tí owó yẹn ò dínkù tó ń ti pé èèyàn náwó èèyàn ń gbọ́ bùkátà rẹ̀ ó sì ń náwó sí gbogbo ibi tó yẹ kó náwó sí tó dáa àmọ́ owó tó ń lékún sí i tó ń ti pówó ń lékún sí i yẹn owó tí ọdún yípo bá lọ́dọ̀ rẹ̀ kò tún tó ní sọ́ọ̀bù mọ́ hmm. onítọ̀hún kò ní yọ zakatu lẹ́yìn ìgbà tí ọdún yípo bá owó lọ́dọ̀ rẹ̀ nítorí pé owó tó wà lọ́dọ̀ rẹ̀ kò tó di wọn téèyàn ní téèyàn fi yọ zakat hmm. bẹ́ẹ̀ náà lẹni tí máa ń ṣiṣẹ́ ò ń ṣiṣẹ́ oṣù èèyàn ń gba owó tó lé ní mílíọ̀n so ṣùgbọ́n ìgbà tí ọdún ọba fi yípo àní bá owó tó tó ní sọ́ọ̀bù lọ́dọ̀ èèyàn dípò pápẹ́ yọ yọ zakat lórí ẹ̀ irú eléyàn náà ní yọ zakat ọ̀rọ̀ tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀nìyẹn zakat àwọn oníṣẹ́ ọwọ́ zakat àwọn òṣìṣẹ́ oṣù àwọn òṣìṣẹ́ oṣù tí ń gbowó oṣù ṣé wọ́n ṣírò owó wọn pé iye báyìí ló yẹ kí n gbà lọ́dún ni yọ wá yọ zakat rẹ̀ rárá o torí kò fi ọlọ́run dá lórí pé tí mò ń fi háyà èso lówó mi ń lówó ní mọ́tò tí mò ń fi háyà èso lówó mi ń lówó ní nǹkan èlò tí mò ń gbé háyà èso lówó nítorí pé tí mo bá lówó nílé tí mò ń gbé háyà owó tí lè ń pa fún mi màá yọ zakati bẹ́ẹ̀ tí mo bá ní owó ní mọ́tò tí mò ń gbé háyà owó tí mọ́tò bá pa fún mi màá yọ zakati bẹ́ẹ̀ tó bá ká ní sọ́ọ̀bù tí mo bá lówó ní irinṣẹ́ kan tí mò ń gbé háyà owó tí irinṣẹ́ yẹn bá pa fún mi màá yọ zakati nínú ẹ̀ tó bá pé ní sọ́ọ̀bù nígbà tí n ti ní ní sọ́ọ̀bù lẹ́yìn ìgbà tọdún yípo lórí owó mi yẹn mi ní yọ zakat. hello. hello. aleykum salaam wa rahmatulah. naam èmi náà ni mo padà wá kamaldin abdulkareem láti niger. kí ni ìbéèrè yín pápápá. naam ìbéèrè mi ní pápápá ni pé eh, ẹni tí ọlọ́run bá lè jẹ́ sábàbí ikú rẹ̀ látara àìsàn tí ń jà kára ẹ̀ káàkiri coronavirus. Hmm. ẹ dákun bó la sì lè wẹ ẹrú ntọ̀hún àbí tí a bá wù ẹ kò sí lè fi mẹ́. wọ́n ti ṣàlàyé ẹ tún wa gbọ́ lórí orí ẹ̀rọ agbagbe tí ẹ ti ń gbọ́ wa wọ́n ti ṣàlàyé ó ní ará South Africa kan béèrè tán ní àìpẹ́ yìí bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó ń pè láti Netherlands lọ a sì ń wò pé tọ̀ tí a bá rí àtẹ̀jíṣẹ́ wọn tí a bá rí kà. hello. asalaamualeykum wa rahmatulah. wa aleykum wa rahmatulah. ìrọ̀kà tó kọ yín. orúkọ mi ni wọn bá lókun olóko látòkè lẹ́nu Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín pápákọ̀. ìbéèrè mi ni pé akóyàn ń sùn lọ́wọ́. Hmm. ìmọ̀ọ́mù tó wá sá ọwọ́ níjókòó àtàyàn kan yìí ìjúde hmm. ọ̀kan ló ṣe hmm. àwa ti ṣùgbọ́n àlá pàtí ọ̀wá ọ̀nàsàndì wa àwa sọ fún pé ọkọ̀ yẹn wá sálámà nítorí wá ni pé kí lọ́wọ́ débẹ̀ lọ́yẹ kó rí ni àdúgbò yẹ ká ṣe ìforíkalẹ̀ agbẹ̀tàràn tó ṣẹlẹ̀ asalaamualeykum. alhamdulilayi tí ìmáàmù bá gbàgbé tó foríkalẹ̀ lẹ́ẹ̀kan ní rákà ti parí tí ìmáàmù wa sálámà eléyìí kò tí ì bá sọ láti jẹ ìforíkalẹ̀ kan tó kù yàn yóò wá ṣe látòrí ìjókòó náà ni ó ti lọ sí ìforíkalẹ̀ tó bá ti wá sí ìforíkalẹ̀ yọ̀kan tó kù wọ́n ṣe tashahhud tó bá ti ṣàtáyà. yóò wá sálámà nìsí tó bá sálámà lẹ́yìn sí sálámà yóò wá forí lẹ́ẹ̀mejì fún gbàgbé eléyìí ni nǹkan tí ìmáàmù ó ṣe ó pàtàkì púpọ̀ kì í ṣe pé ká máa sojú kòkòrò àti ṣèlè máàmù ojú kòkòrò àti nímà ńlọ yẹ ká máa ṣe nítorí pé agbárí lásán kò ṣeé fi ṣẹ̀sìn ẹ̀bẹ̀ ẹ̀yin yorùbá náà ẹ sọ pé ìmàlọ́là dín ní ọgbọ́n ògbé so èèyàn á máa ba èèyàn lẹ́sìn jẹ èèyàn máa kàlu agidi rọ ní nǹkan tó máa wọ́n máa tẹ̀sí àwọn èèyàn sínú kòtò eléyìí ọ̀tọ̀ bẹ́ẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí ẹ̀ tírú eléyìí bá ṣẹlẹ̀ ọ̀dọ̀ wa ká gbìyànjú láti rí i pé irú máa wáyé èèyàn náà tẹ sọ fún imam sọ pé subhanallah imam wá sọ pé sujud sujud sọ tó wálé ó ti bá sọ láti yín jẹ nítorí pé ẹ ayé ò sì gbà wá láti máa sọrú ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ nínú sọ̀lá ẹni tó sọ pé sùjúdùn ọlọ́run ràn lọ́wọ́ yóò tún sọ láti tiẹ̀ sí ìwọ ti fi sọ láti tiẹ̀ tún ti gbogbo jàmá sẹ́nu kò sí wàhálà ń bẹ ọgbà aládà àtúnṣe tó ṣeun ṣùgbọ́n sọ láti rẹ̀ yìí kò dúró déédéé má kọ fẹsẹ̀ rinlẹ̀ nítorí pọ̀rọ̀ táwọn màlìkíyà sọ ní kí a bá sọ̀rọ̀ láti tún sọ láti ṣe kọ̀ bá sọ láti jẹ́ kọ́ nítorí pé ń tán fi sẹ̀rí fún un ń ṣe lọ́jọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ látàrí ìgbàgbé sọ̀hábí sọ̀rọ̀ kọ́ mọ̀ pé inú sọ̀láàtì làwọn wà ànábì náà dá lóhùn ànábì ọ̀mọ̀ pé inú sọ̀láàtì làwọn wà àwa lè fi sẹ̀rí fún pé ẹni tó bá sọ̀rọ̀ láti tún sọ̀láàtì ṣe nǹkan kan ṣe sọ̀láàtì rẹ̀ mẹ́wàá ṣe sọ̀láàtì rẹ̀ sọ̀láàtì jẹ́ ti bàjẹ́ àwọn jama àwọn forí kanlẹ̀ tí wọ́n ṣe wọn lẹ́yìn rẹ̀ wọ́n ṣàtàyà wọ́n sàlámà ẹ̀yìn rẹ̀ nílẹ̀ mọ́mọ́ tún wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì fún ìgbàgbé. jazakumullahu khairan àmọ́ tí ojú òpó táǹgàrà yìí tó fi ń fọ ìbò lákọ̀ọ́lákọ̀ọ́ báwọn fúnra lára ẹ̀ ẹ̀ lọ́wọ́. Báwo ni wọ́n ti bára sọ́tù? Aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín. Orúkọ ọmọ ẹni ọláyọ̀ náà dùn àmà láti ìkàwé ló mọ̀ sọ. Kí ni ìbéèrè yín pàápàá o? Lórí nípa ọ̀rọ̀ iṣẹ́ ìlú òní náà sọ. Bí hmm. àwọn olórí jọ lọ́jọ́ pé lórí ẹ̀sìn ní lókìtì yẹn, ṣé máa ń gbé ìṣe wọn lọ sí ẹ̀yìn bí ibìkan? Wọ́n lọ sí Mòlúbì, àwọn ọmọ ìyàtọ̀ kìkẹ́ wọn máa ní gómẹ̀dì náà ni pé ǹjẹ́ mọ́lúdì ṣíṣe ìjọ dáa àbí ọ̀dà à ń bèlè ń tàṣe á tún wá kó lọ sí ẹ̀yìn odi ìlú kan lọ ṣe. gbogbo eléyàn àdáadáa lè lásán ni tó bá pẹ́ sìn nítorí pé lẹ́sìn kì í lékún nítorí hmm. nàbì sallallahu alaihi wasallam ti mú wa tó jẹ́sìn òun náà ni wọ́n máa jẹ́sìn títí láéláé gbogbo nǹkan mi tó bá ti takò àdáadáa lè lásán ni nítorí onímọ̀ lédi fẹ́ dẹ́sìn ẹ̀sìn tọ́lọ́wọ́n bá ní kẹ́sì ó kúnlẹ̀ mélòó obìnrin kan ọkùnrin kan wọ́n lù pọ̀ kódà kó ṣe pé sọ̀láàtì là ń ṣe lọkùnrin àti obìnrin bá lù pọ̀ wọ́n dọ̀ dára nù ká tó wá pé mọ́lídì tọ́jà dáadáa lẹ̀. Hmm. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. wàá jẹ àgbọmọdé wọlé alásàdó gbọmọṣọ. kí ni ìbéèrè yín pápá àpáti ń lọ ẹjọ nípa àrùn tó wà lẹ pé ká má lọ sí jimọ ká má sọsà láti ilé nígbà tó fẹ kọ láwà lọ ìṣúra wọ́n ti dáhùn rẹ̀ sẹ́yìn alájà tí ẹ bá gbọ́ wa láti ìbẹ̀rẹ̀ wọ́n ti sọ pé tọ̀ fún àǹfààní ara wa àti níbàámu pẹ̀lú bí òfin ọlọ́run gan bí ó ti ṣe sọ wọ́n ti sọ pé kí oníkálukú wa kí a ṣe bẹ́ẹ̀ kí a kóra ró fún ìgbà kan náà kí Allah subhanahu wa ṣe àkákúrò àwọn àìsàn náà ní orí ilẹ̀ lọ́dọ̀ wa ń bí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah subhanahu wa ta'ala kó ní ẹ̀sùn lóore ní ayé ń bí àti ní ọ̀la àlìkéyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Limodina Center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti ìgbà yìí wá bákan náà ládùúpẹ́ lọ́wọ́ Abu Amina láti Òkè Àdó Akíntola tí wọ́n dìjọ kọ́ wọ́rìn wá ọ̀làdùnní belò lóko tí èmi jẹ́ iṣẹ́ aládùúgbò ti là ọjọ́ mẹ́jọ náà ni a tún pàdé ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mọ̀ọ́dá gbélé fún wa pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.